ọdún pé ọdún ọdún pé o ọdún o àmọ́dún wa ìsìn ti pẹ́. Ọdún pé ọdún jọ ò wa ìsìn pé. Ọdún pé ọdún jọ ò wa ìsìn pé.